kíróníkà kínní orí kẹrìnlá ìrààmù ọba tí resi ránṣẹ́ sí dáfídì àti igi kédárì pẹ̀lú àwọn ọ̀mọ̀lé àti gbẹ́nàgbẹ́nà láti kọ́lé fún un dáfídì sì wòye pé olúwa ti fi ìdí òun jókòó lé ọba lórí ísírẹ́lì nítorí a gbé ìjọba rẹ̀ ga nítorí ti àwọn ènìyàn rẹ̀ ísírẹ́lì dáfídì sì mú àwọn aya sí i ní jerúsálẹ́mù dáfídì sì bí ọmọkùnrin àti ọmọbìnrin sí i wọ̀nyí sì lé orúkọ àwọn ọmọ rẹ̀ tí ó ní ní Jerusalemu Ṣamua àti Ṣobabu Natani àti Solomoni àti Ibari àti elishua àti elpaleti àti noga àti nefegi àti gafia àti elishama àti belihada àti elifaleti nígbàtí àwọn ará filistia sì gbọ́ pé a fi òróró yan dáfídì lé ọba lórí gbogbo ísírẹ́lì gbogbo àwọn ará filistia gòkè lọ ìwá dáfídì dáfídì sì gbọ́ ó sì jáde tọ̀ wọ́n àwọn ará filistia sì wá wọ́n sì tẹ ara wọn ní àfonífojì réfèémù dáfídì sì béèrè lọ́wọ́ ọlọ́run wípé kí èmi kí ó gòkè tó àwọn ará filistia lọ ìwọ ò fi wọ́n lé mi lọ́wọ́ olúwa fún un pé gòkè lọ èmi ò sì fi wọ́n lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n gòkè lọ sí balperasimu dáfídì sì kọlù wọ́n níbẹ̀ dáfídì sì wípé ọlọ́run ti ti ọwọ́ mi ya lu àwọn ọ̀tá mi bíi yíya omi nítorí náà ni wọ́n ṣe ń pe ibẹ̀ náà ní balperasimu wọ́n sì fi àwọn òrìṣà wọn sílẹ̀ níbẹ̀ dáfídì sì wípé kí a fi iná sun wọ́n àwọn ará filistia sì tún tẹ́ ara wọn káàkiri ní àfonífojì nítorí náà ni dáfídì tún béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì wí fún un pé má ṣe gòkè tọ̀ wọ́n yí padà kúrò lọ́dọ̀ wọn kí o sì jà lu wọ́n níwájú igi mulberry yóò sì ṣe nígbà tí ìwọ bá gbọ́ ìró ẹsẹ̀ lókè igi mulberry nígbà náà ni kí ìwọ kí o gbógun jáde nítorí ọlọ́run jáde ṣáájú rẹ lọ láti kọlu ogun àwọn ará Filistia dáfídì sì ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ti pàṣẹ fún un wọ́n sì kọlu ogun àwọn ará Filistia láti gibioni títí dé Gásérì òkìkí dáfídì sì kàn yí gbogbo ilẹ̀ ká olúwa sì mú kí ẹ̀rù rẹ̀ kí ó ba gbogbo orílẹ̀-èdè.